والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وأصحابه وعلينا أجمعين أدوك فولون بالله أشيشكي أتقفان أبو محمد صلى الله عليه وسلم ìkíàtìgà yìí kún máa bá àwọn ará ilé wọn àtàwọn sọ̀hábà wọn àti gbogbo ẹni tó bá kún ẹ̀sìn islam lọ́wọ́ títí di ọjọ́ ìgbéra kìíyàmọ́. a kí gbogbo wa táwa lé ní dédé àsìkò yìí pẹ̀lú kíkẹ́ sí islam wípé assalamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatu. ètò tó ń dé sí etí wa ní àsìkò tá a wà yìí òun náà ni hadiyu nabi ìmọ̀nà nabi àwọn afáwa abu musab ibrahim nusole ọ̀gáníjà afizahumullah wa rahum wọ́n ti wá kalẹ̀ gẹ́bí tó ṣe máa ń wà kalẹ̀ láti darí ètò yìí èyí tí ó jẹ́ àkọlé ọ̀rọ̀ lénìí òun náà ni shurut hudur almar'a almasjida àwọn májẹ̀mú tí ó de wíwá obìnrin sí mọ́ṣáláṣí abẹ́ ọlọ́run bá allah subhanahu wa ta'ala kó ṣe wá láǹfààní pẹ̀lú ohun tá a fẹ́ gbọ́ yìí kó sì ṣe rọrùn fún wa láti mú lò bismillah. alhamdulilayi wahada wasalaatu wasalaamu ala nabiyina muhammad wa ala alihi wa sahabihi wa alina ajma'in. ọ̀pẹ́ ni fún ọlọ́run ọba àtọ̀rọ̀ ìkẹ́ olúwa àti ọlá rẹ̀ kọ́ máa bá síwájú wa annabiwa muhammad sallallahu alaihi wasallam kí ọlọ́run ọba ọba tí ọlá rẹ̀ ga kọjọ jáde kọmọ́sà gba ọpẹ́ wa kí ó sì gba ẹ̀yìn wa ọlá àjọkan sọ̀sọ̀ ọlọ́run ọba àlá pẹ̀lú yọ̀ǹda ọlọ́run eléyìí náà ni ìtẹ̀síwájú lérí àlàyé nípa ìtí a ṣe fúnra wa ní ìjó ní nípa pé obìnrin ní kìí ṣe ọ̀ràn èèyàn òun ni kí ọlọ́kírun ní mọ́sálásí kọ́dà kìí ṣe ń tá a fẹ́ nínú ẹ̀sìn bí ìbá ṣe pé àyọ̀ǹda tó bá fẹ́ lọ. a dẹ̀ sọ ní ọjọ́ náà pé tí mọ́jẹ̀mú ọ̀bá pé fún obìnrin tó fẹ́ lọ mọ́sálásí a gbọ́dọ̀ yọ̀ǹda fún kọ́ lọ àwa ṣe ládéhùn pé àwọn májẹ̀mú tí ó mú obìnrin lọ sí mọ́síláṣí lọ kírun fọ́lọ́hún á ka àwọn májẹ̀mú yìí fún wa eléyìí náà ló jẹ́ pé àkọlé yìí ní ṣòrótò hudori mariha almasjida àwọn májẹ̀mú tó de tí ó mú obìnrin lọ sí mọ́síláṣí láti lọ kírun fún ọlọ́run ọba subahánahu wa ta'ala ẹgẹ́ bá a ṣe sọ fúnra wa pé kọ̀tọ́ fóbìnrin láti lọ mọ́sálásí kò sì tọ́ fún ọkọ rẹ̀ àbí ẹni tí ó wà ní ipò aláṣẹ sí obìnrin yìí láti yọ̀ǹda fún kọlọ mọ́sálásí àfikárí àwọn májẹ̀mú kan èyí tí àwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n ti ṣàlàyé rẹ̀ fún wa lọ́jọ́ tó ti pẹ́ tó já sí pé ní ń nínú àwọn májẹ̀mú yìí tó ṣe pé a rí hadith fún direct àbíkárí àyà alkùrhánì fún direct tó jẹ́ hadith tó lálàáfíà bákan náà ìsìn bẹ́ẹ̀ náà mọ́jẹ̀mú tí wọ́n kà kalẹ̀ yìí náà ní tó ṣe pé aṣọ papọ̀ àbí ká sọ pé àdàpọ̀ máwọn èyí tó ní ẹ̀rí ni látara pé nígbà tí wọ́n bára wọn lọ wọ́n sì jọra wọn nínú àwọn ìdí kan náà gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé lára níta a máa fi ń mú òfin ẹ̀sìn wá òun náà ni tí a máa ń pè ní alkiyas nígbà tí ńlá ìdí rẹ̀ bá jọra wọn. àwọn mọ́jẹ̀mú náà nì kí gbogbo àwọn obìnrin tí à ń bẹ nínú ilé ká gbọ́ pàápàá jùlọ àwa tá a jẹ́ ọkọ àbáwa tá a jẹ́ bàbá àbáwa tá a jẹ́ aláṣẹ àwọn obìnrin torí pé gẹ́gẹ́ bá a ṣe mọ̀ nínú ìṣe obìnrin náà ni pé wọ́n sábà máa fẹ́ kọjá àlà gẹ́gẹ́ bí ẹ̀dá tí a dá wọn pé àwọn ní àti sẹ́lẹ̀wọ̀n ọba wọn ń sábà tún máa rọrùn ju ti tọkùnrin lọ gẹ́gẹ́ bí anabi ṣe sọ sọlọ́lá àlẹ́wọ̀sálà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló pé nínú àwọn ọkùnrin àmọ́ àwọn tí wọ́n pé nínú àwọn obìnrin ní tí wọ́n pé tí wọ́n dá níwà lójú méjèèjì wọn ò ju bíi mẹ́rin náà lọ láyé tánàbí sì dárúkọ wọn tó sì pé kò sí àwọn obìnrin àsìkò yìí nínú wọn kọ́lọ́mbà kọ́mọ́sà jẹ́ káwọn obìnrin wa jẹ́ káwọn náà tiẹ̀ dá bó ṣe lè kọ́mọ bó tiẹ̀ jẹ́ pé wọn ò pé nínú dídá àwa tí a jẹ́ ọkọ àti alámòjútó àwọn obìnrin káwa náà kí a tún gbọ́ gẹ́gẹ́ bí a ṣe sọ aláàkọ́ nínú àwọn mọ́jẹ̀mú yìí alátakùnà mùtàtọ̀ yébà kí obìnrin kọ́mọ̀ jẹ́ obìnrin tó ṣe pé tó bá fẹ́ lọ sí mọ́ṣáláṣí láti lọ kírun kọ́mọ̀ jẹ́ obìnrin tó ṣe pé yóò lo lọ́fíńdà tá a mọ̀ sí saint kọ́mọ̀ lò jáde àbáwọn cream ìpara èyí tó bá lòórùn jùlọ kí ọmọ lò ó títí torí pé eléyìí ni yóò fa fitina ní ojú ọ̀nà. ọwá nínú ẹgbàá wa èyí tí ìyá wa zainab àtàkìfà àtàkìfíyà èyí tí ó gbà wá nípa pé arábìnrin yìí kọ́ọ̀lá ọ sọ pé kọ́ọ̀lá lánà rasulullahi sallallahu alayhi wa sallam olójúsí ọlọ́wọ́n ọba àlá tí kí àtọ̀là ń bẹ fún sọnú ọ̀rọ̀ rẹ̀ báyìí pé ìdá àṣẹ ìdá ti masjida anabi sallallahu alayhi wa sallam ó ní tá a bá rí ka ọ̀kan nínú ẹ̀yin obìnrin tí ń bá sọ̀rọ̀ yìí tá a bá rí kan nínú yín tó bá gbà lérò láti lọ mọ́sálásí láti lọ kírun nínú mọ́sálásí falátamasàtìbà anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní kírú obìnrin bẹ́ẹ̀ kọ́ mọ́ lo lọ́fíńdà o kọ́ mọ́ lo lọ́fíńdà o èèyàn ni pé àwọn obìnrin yìí ìdí tánàbí fi ni wọ́n mọ́ lo lọ́fíńdà ìtumọ̀ rẹ̀ ni pé lè anna tìbà min asibábìlà fitina wàtàríkù ṣáàwàtì rìjáàl kí obìnrin kó lo sẹ́ǹtì ní kó lo lọ́fíńdà jáde kúrò nínú ilé ọkọ rẹ̀ ní nínú nǹkan tó ṣe bẹ́kẹ́ ni ó lè fa fìtínà ni nínú tó sì lè máa bí wúwa dun ọkùnrin sílẹ̀ ni wọn náà rí i pé obìnrin tó bá gba ìgbẹ́ rẹ̀ kọjá tó lo sẹ́ǹtì wọn náà tún wò pé obìnrin ó tó lò yìí mà lágbára ó tún tún wò kò sí tàbí ṣùgbọ́n tó ọba fẹ́ wò tẹ́lẹ̀ àbó tiẹ̀ rí i pé ń kọjá lọ tẹ́lẹ̀ in tó ti lò yìí yóò jọ bójú wẹ́yìn wò pé rúṣẹ́ǹtì wo tún ni eléyìí lò yìí ìdí nì tí anabiwa muhammad sallallahu alayhi wa sallam tó fi kọ́ ọ́ tọ̀ yóò tiẹ̀ wá rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ náà ni bàtà anabi ti ní pé falata mẹ́sàtìbà kíru obìnrin yìí kọ́ mọ́ lo nǹkan kan tí ń jẹ́ sẹ́ǹtì jáde eléyìí ó jẹ́ àmọ̀ pé èèwọ̀ ni sùtúrú pé anabi tiẹ̀ sí kínni ó ti kọ́ fún wa tá a bá wá sọ pé téèyàn bá ń jáde lọ mọ́sálásí kọ́ máa ń lò a jẹ́ pé tá a bá ń lọ sóde náà nì a bá ń lọ sọ́jà mi ń bá bi áòlà àtúgbọ̀dọ̀ lò tó nígbà tá a fẹ́ lọ kírun fọlọ́wọn ọba àlà tẹ́ bá ní ká máa ń lo orú nǹkan báyìí lásìkò tó ti pé ìbẹ̀rù ọlọ́wọ́n ọba yóò rọrùn jùlọ fún wa ju ìgbà tá a bá fẹ́ lọ sọ́jà àbá fẹ́ jáde lọ pàtí lọ. bákan náà wọ́n ní a máa ń lo ńgbà tá a máa ń lọ mọ́sálásí lásìkò tó jẹ pé àwọn ọkùnrin náà táwọn náà wà mọ́ṣáláṣí lásìkò yìí àwọn náà fẹ́ súnmọ́ bẹ̀rù ọlọ́run ọba jùlọ wọn nítorí káwọn bá dá náà lẹ̀ fún wọn tọ́kí la wá fẹ́ sọ nígbà tí èèyàn bá ń jáde lọ sọ́jà lóbìnrin kọ́ wa lo séǹtì sí ara á rí i pé eléyìí èyí tí ó tún fi ń lágbára jù ni pé èèwọ̀ eléyìí ó tún máa lágbára ju pín lọ mọ́ṣáláṣí lọ nínú àmọ́ nítorí pé di wọn jọra wọn wọn fi kún wọn ni pé bákan náà ni tóbìnrin bá ń lọ mọ́sálásí àkọ́mọ́sẹ̀ sọ lọ sí mọ́sálásí àwọn aṣọ kan tọ́jú àwọn aṣọ aṣọ tẹ pé aṣọ ọlá aṣọ aṣọ aṣọ tí wọ́n àfa tí wọ́n ti dírẹ̀ tí wọ́n ṣe gbogbo ẹ̀ láwọn aṣọ fáàrí kóbìnrin ọmọ wọ̀ lọ kírun fún ọlọ́run ọba àlá àbí kó lo àwọn ẹ̀ṣọ́ kan àwọn ẹ̀gbà kan àwọn nǹkan kan tóbìnrin fi ń dírẹ̀sì ara kíru obìnrin báyìí kò sí kíni kọ́ mọ́ lo gbogbo orú nǹkan tó bá ti jọ báyìí nígbà tí ọba ti fẹ́ jáde lọ kírun fún ọlọ́run ọba torí pé nínú tá a fẹ́ fóbìnrin òun ni pé kó rí i pé òun wà alẹ́ adárajà tí ń ta mẹ́mínà tasatur wàlbọ́ọ̀dì àǹkólè mẹ́yọ thírò rìjàl a fẹ́ kí obìnrin kó wà ní ní lẹ́vù kan tí ó dógóńgó lẹ́bù pé kí ni nípa pé kó kọ́fà ara rẹ̀ kọ́ dáàbò bo ẹ̀ṣọ́ ara rẹ̀ kọ́ dáàbò bo òhò ara rẹ̀ ní gbogbo ọ̀nà tí ó fi já sí pé ní eléyìí ó lè jẹ́ okùnfà fún un láti jìnnà sí àwọn nǹkan tó ṣe pé yóò mọ bí adùn àwọn ọkùnrin jáde torí ẹ̀ àtìyàn lo séǹtì ni àtìyàn lo ẹ̀ṣọ́ ni tọkùnrin bá rí obìnrin tó lẹ̀ṣọ́ tó bó ṣe múra àfa kò sí tàbí ṣùgbọ́n yóò bí nǹkan kan sí ní ara torí ìdí eléyìí eléyìí jẹ́ alákọ̀ọ́kọ́ tí ó di obìnrin tó fẹ́ lọ mọ́ṣáláṣí. májẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé àǹtàgùdọ̀ bàṣọ́ráhà kóbìnrin tí máa lọ mọ́ṣáláṣí nì kò kò rẹ̀ ju rẹ̀ lẹ̀ kàmẹ́ àmọ́rọ̀há rọ̀bùhà gẹ́gẹ́ bí ọlọ́run ọba ọba àlekè ọlá bó pa á láṣẹ ebe kí obìnrin kọ́mọ̀ máa wo ọkùnrin ọlọ́kùnrin ọlọ́run ọba subhanahu wa ta'ala ọsọ báyìí nínú sọ́rọ̀tù nur fásitì wà ọlọ́ni wọ́kọ́l ìrí òjíṣẹ́ ọlọ́run sọ fún àwọn lilimuminat fáwọn obìnrin mùsùlùmí yagududna min abisori inna ibi kí wọ́n rẹ ojú wọn lẹ̀ kí wọ́n má fi wo ọkùnrin ọlọ́kùnrin àṣẹ ni olúwa pa wáyìí bó ṣe pọkùnrin láṣẹ pé kọ́rẹ́jú rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ náà lọ obìnrin láṣẹ náà pé káwọn náà ṣe kí ni kí wọn rẹ̀ ju wọn lẹ̀ gbogbo obìnrin tí máa ń lọ mọ́sálásí láti rọ kírun fọlọ́wọn ọba ọ̀ràn èèyàn ni kó rẹ ojú rẹ̀ lẹ̀ kọ́lá alìmáàmù ibn kafir ibùn kafir sọ nínú ọ̀rọ̀ wọn pé Ama haruma alehinna azuwajihinna ó ní tí aláàsọ yìí ni pé kọ̀ fáwọn obìnrin nípa pé kí wọ́n wo nǹkan tí ó jẹ́ fún níbi pé kí wọ́n máa wo àwọn ẹni tó yàtọ̀ sí ọkọ̀ wọn. alimami ibn kathir wọn ni wàlẹ̀ àdá dáhàbà kathirun minna lọ́ọ̀lẹ́mà ilẹ̀ anahu láyà jùsùlẹ̀ lẹ́màrìhà àǹtánzùrà ilẹ̀ àjánib bí ṣáhàwàtín wàlá bẹ̀rẹ̀ ṣáhàwà àṣìlá. wọ́n ní nítorí ìdí eléyìí ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́ẹ̀sìn wọ́n lọ síbi pé kọ̀tọ́ fóbìnrin kọ́ máa wo ọkùnrin míì kó wá wò ó pẹ̀lú adùn ni àbí kó tiẹ̀ mọ́ wòlẹ̀ wò ó pẹ̀lú adùn rárá rárá pé àti kó wò ó pẹ̀lú adùn àti kó mọ́ wò ó pẹ̀lú adùn àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ nínú àwọn àfẹ́ẹ̀sìn wọ́n gbàgbé kọ̀ lẹ́tọ̀ fún obìnrin kó ṣe irú eléyìí ní tìtorí pé aburú èyí tí ó ṣe pé yóò fà fún bákan náà alimami náwáwí rahimahulọ àwọn náà ni wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn wọ́n ní asọ̀híhù alẹ́dì aléhìlì jùmọ̀ ọrù mí náà ọ̀làmẹ́ wà áksàrì sọ̀hábà wọ́n ní ìtọ́lálàáfíà àti ọ̀gọ̀rọ̀ àwọn àfa àdólélérí àti àwọn ọ̀gọ̀rọ̀ àwọn sọ̀hábà àdólélérí òun náà ni pé bí annahu yahurumu alalmariha ila rajulil ajinabi àwọn ni pé èèwọ̀ ni fóbìnrin kọ́ wọ kọ́ máa wo ọkùnrin tí èsè ẹlẹ́tọ̀ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ èèwọ̀ fún ọkùnrin náà kọ́ máa wo obìnrin tí kìí ṣe ẹlẹ́tọ̀ rẹ̀ torí pé bí àwa ṣe lè kó fìtínà látara wọn bẹ́ẹ̀ làwọn náà lè kó fìtínà látara wa. mọ́jẹ̀mú ẹlẹ́ẹ̀kejì alayakuna fi tọ̀ríkì ilẹ̀ masjid máa yóò ká fomin homafsada kọ́mọ̀já sí pé ní kọ́mọ̀já sí pé ní ojú ọ̀nà tóbìnrin ọgbà lọ mọ́sálásí ni kọ́mọ̀já pé ní a ṣàfẹ́ a ṣe èyí pé a máa páyà pé nǹkan kan nínú ìbàjẹ́ ń bẹ lójú ọ̀nà yẹn tó ṣe pé yọ gbàdé mọ́ṣáláṣí ìyẹn ni pé obìnrin tí ọ̀lọ́ mọ́ṣáláṣí kórì pé ojú ọ̀nà tó ń wọ́n gbà àyìn na tọ̀rí kan àmìnà ojú ọ̀nà tó ń kàn balẹ̀ ó ti yé tó ṣe pé èèyàn ní máa páyà pé ìbàjẹ́ àbábúrú kan ṣẹlẹ̀ ní ojú ọ̀nà gẹ́gẹ́ bí káwọn èèyàn tí wọ́n máa dáná àbí kọjá pé àwọn èèyàn tó ṣe pé wọ́n gbé àwọn obìnrin wọ́n ṣe wọ́n bí ọ̀sẹ̀ ṣe ń ṣejú àbígbà táwọn ọmọ bọ́ìsì bá ń jà káàkiri àwọn tó máa ṣe street fighting tó máa ń jà káàkiri ńgbà tẹ́lẹ̀ yìí bá ń ṣẹlẹ̀ náà nì obìnrin ọ̀gbọ́dọ̀ jáde lọ sí mọ́ṣáláṣí àti gbogbo nǹkan míì tó lè jẹ́ wàhálà kò gbọ́dọ̀ jẹ́ kí àgbọ̀dọ̀ jẹ́ kí irú obìnrin báyìí kọ́ lọ sí mọ́ṣáláṣí lọ kírun. ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn nǹkan tí ọjẹ́mọ́jẹ̀mú tí ó dobìnrin tí ó lọ kírun ní mọ́ṣáláṣí àǹtakùnà mutahajibatan mutahajibatan kí obìnrin yìí kọjá ẹni tó ṣe pé yóò lo ìjáàbù tó yọ jẹ́ ìjáàbò ti ṣẹ̀rí ẹ̀sìn yẹni pé antakuna mutahajibatan alhijaba aṣẹ̀rẹ̀ẹ́yà bisatirin jẹ̀mí ìbàdàníhà òun ni pé kí obìnrin kọjá ẹni tó ṣe pé yóò kọ́ fara rẹ̀ pẹ̀lú ìjáàbò tòfin ṣẹ̀rí àtọlọ́hùn ìjáàbò wo ló fi ń sẹ̀rí àtọ́lọ́hún ìjáàbò tó já sí pé ní yóò wáyé pẹ̀lú bisátìrì jẹ̀mí ìbàdàn níhà kó gbogbogbò ara rẹ̀ pátápátá obìnrin tí ó lọ mọ́ṣáláṣí lọ kírun ọgbọ̀rọ̀ jóbìnrin tí ó wọ jìlìbáàbò kò ní jẹ́ni tí ó rorò lásán kò ní jẹ́ni tí ó wọ sinmi lásán kò ní jẹ́ni tí ó wọ síkẹ́ẹ̀tì lásán kò ní jẹ́ni tí ó kàn wọ sokoto àtẹ̀wù tí ó bẹ̀ sínú mọ́ṣáláṣí ọgbọ̀dọ̀ jẹ́ni tí ó fi gbogbo ìjáàbò tí ó fi kọ́fà ara rẹ̀ nítorí pé láàyè hìlò lè múra àtẹ́n kò tọ́ fún obìnrin kan tó mìnú bí láàyè wàlẹ̀ yẹ́ òmìnira àkìr àǹtàkùrùjà ilà lè masjid káàṣì fàtànà àwàjì ìhà àwòkàfẹ́ ìhà kò tọ́ fún obìnrin kan tó nígbàgbọ́ sí ọlọ́run ọba àtijọ́ gbẹ̀dàlẹ̀ kìámà kọ́ wá jáde lọ sí masalasi lẹ́ni tí ó sì gbogbo ojú rẹ̀ lẹ̀ àbí tí ó sì ọ̀rùn ọwọ́ rẹ̀ lẹ̀ bó tiẹ̀ já sí pé ní èyí tó lágbára jù òun náà níbi kó sí ara rẹ̀ sílẹ̀ si bóyá eh, ọwọ́ ni àbí àwọn ibi ojúgun rẹ̀ àbí fóòtò rẹ̀ àti àmọ̀ sí ẹsẹ̀ tá a fi ń lélẹ̀ eléyìí ni ọ lágbára jù lọ tó bá ti ẹ̀já sí pé ní ojú lásán ni ọyọ ọlẹ̀ tí kò bò eléyìí ni àwọn àfáà sí kínni wọ́n ní ìyapa ẹnu ní eré ẹ̀ àbí ọrùn ọwọ́ lásán ni kò bò eléyìí àwọn àfáà ní ìyapa ẹnu ní eré eléyìí náà ni àmọ́ kò tọ́ fóbìnrin kan kọ́ wá jẹ́ pé lẹ́yìn ibi tí wọ́n ti ní ìyapa yìí kọ́ wá lóun fẹ́ jáde lọ sí mọ́sálásí láláì bo gbogbo ara rẹ̀ eléyìí lára tó lè mọ bí fìtínà ni èyí tí ìsìláàmù sì ti kọ̀ fún wa pẹ̀lú ògùn tọ́lọ́wọ́n bá àlá á ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa ọ̀rọ̀ nípa hijab ṣé ọ̀ràn èèyàn ni ká lò ní àbí kìí ṣe ọ̀ràn èèyàn pàápàá jùlọ àwọn mọ̀jẹ̀mú wo ló de aṣọ tóbìnrin ọba wọ̀ jáde gan àtàfimọ̀ pé ká bo ara wa ní ara ẹ̀sìn ọlọ́run ni kìí ṣe àṣà rárá bó ṣẹlẹ̀ òkọ́ ma ẹ̀sìn ọlọ́run ni a gbọ́dọ̀ bo òwò ara wa tá sì mẹ́rin wá fún wa nínú alukur'ani ọlọ́run àti sunna anabi wa muhammad tí ọlálàáfíà pẹ̀lú ògùn tọ́lọ́run ọba àlá àtọ́lọ́mba ní a máa bẹ láyé tó tún fi di ọ̀la. bákan náà nínú àwọn májẹ̀mú tó de obìnrin tí ọ̀lọ́ mọ́sálásí òun ni pé allah tàkítẹ́lì tọ̀bìrìjáàlì kóbìnrin yìí kọ́mọ̀ mí sì máa ọkùnrin rárá láàfi tọ̀ríkì wà láàfi masjidi kọ́mọ̀ mi sì mọ́kùnrin lójú ọ̀nà tí ó gbà lọ mọ́sálásí ni àbí nínú mọ́sálásí ni gangan fún rẹ̀ kọ́mọ̀ mi sì mọ́kùnrin rárá eléyìí ló fà tó fi jásí pé ní kọ̀tọ́ fóbìnrin náà nìkan wà lọ dúnwájú àwọn ọkùnrin àbí kótó pẹ̀lú àwọn ọkùnrin nínú mọ́sálásí àbí kótó lẹ́ni tí yóò súnmọ́ bi tí àwọn ọkùnrin wà eléyìí ni kò bá a mú àyẹ̀rí pé anábọ̀ muhammed sallallahu alayhi wa sallam ọ lérí eléyìí òní khairu sofofi rijal awwaluha ètò lóore jù nínú sáfù táwọn ọkùnrin máa tò nínú mọ́sálásí àwọn ní sáfù tó bá jẹ́ sáfù wájú tọkùnrin bá tò wọ̀ṣàrò ha àkérò ha èyí tó ború jù nínú sáfù táwọn ọkùnrin bá tò nínú mọ́sálásí òun ní ìgbẹ̀yìn rẹ̀ torí gbígbà ìyẹn ni yóò súnmọ́ ibi tí àwọn obìnrin máa wà yóò tó yẹ dàbí kan ti fẹ́ máa mísì papọ̀ díẹ̀díẹ̀ tó jásí pé ní wọn gbọ́dọ̀ mísì bó jẹ́ kí wọn ò ní mísì gbà yẹn ọkùnrin ó tò sí ẹ̀yìn yẹn yẹn lápèjúwe lọ́kùnrin tó bá parí sáfù tó bá parí sáfù mọ́síláṣí obìnrin ọ̀ẹ́sẹ̀ wá obìnrin mí náà wá sí kínni obìnrin náà tó bá jẹ́ kó bá dé mọ́síláṣí káyìn òun ni ó gbé sáfù níbi tó ṣe kínni tó súnmọ́ ọkùnrin tó túmọ̀ pé wọ́n ti ń súnmọ́ra wọn kìí pé wọ́n ti mí sí mọ́ra wọn àmọ́ wọ́n ti ń súnmọ́ra wọn torí pé wọ́n súnmọ́ra wọn yẹn ni ànábì ni ó burú kọ́kùnrin tó tò ní sáfù ẹ̀yìn wọ̀kẹ́rù sọfófin ní sáà àkérò ha ànábì sọlọ́lá àlùwọ̀sálà ó léyìí tó tún wá jẹ́ sáfù tó lóore jùlọ fóbìnrin òun náà ní sáfù ìgbẹ̀yìn tí obìnrin bá tò ìyẹn ni pé tóbìnrin bá tó sáfù márùn-ún mọ́ṣáláṣí àbí mẹ́wàá ni wọ́n bá tò èyí tó jẹ́ tìgbẹ̀yìn ló lóore jù ní sáfù àwọn obìnrin wàṣàrùhà àwàlùhà èyí tó burú jù nínú sáfù àwọn obìnrin òun náà ní sáfù ti àkọ́kọ́ bó láṣẹ wá ṣe léyìí báyìí fún àwọn obìnrin tí a bá dé mọ́ṣáláṣí tó jẹ́ pé wájú la mọ̀ pé èèyàn ti máa gbé ṣáfù tọ̀ ọdún túmọ̀ pẹ́ni tó bá kọ́ dé mọ́ṣáláṣí òun ni ọmọ jẹ́ ṣáfù rẹ̀ ní lọ́dọ̀ àwọn obìnrin là ń sọ òun ni ṣáfù rẹ̀ ọmọ burú ẹ̀ẹ́n tó bá dé mọ́ṣáláṣí kẹ́yìn òun ni ṣáfù rẹ̀ ọmọ lóore ẹ̀ báwọn kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tàwọn obìnrin ọ̀dọ́ tọkùnrin ló ti rí báwọn lọ́dọ̀ obìnrin làwọn afáàfin ṣàlàyé pé obìnrin ni tó bá dé mọ́ṣáláṣí kọ́ńbà jẹ́ pé ẹni tó kọ́ òun ni ó tún wá kó sínú aburú yìí àwọn ògbé sáfù tiwọn látẹ̀yìn ni obìnrin ó gbé sáfù tí wọn látẹ̀yìn ni àwọn míì ti máa wá ń dé ó ti yé níbi tí sáfù ti pin lọ́dọ̀ àwọn obìnrin bóyá sáfù mẹ́wàá ni wọ́n gbé látẹ̀rẹ́ ẹ̀kẹwàá tọ̀ èyí tó bá tún wá dé wọ́n gbé lẹ́lẹ́kejì ẹlẹ́ẹ̀kẹsàn èyí tó bá tún wá dé wọ́n gbé lẹ́lẹ́kíni ẹlẹ́ẹ̀kẹjọ bí wọ́n ṣe máa wá tó lọ́nà àwọn tó bá lọ gbé sáfù èyí tó jẹ́ nọmba one gangan nínú mọ́sálásí àwọn ni wọ́n jẹ́ ni tí wọ́n súnmọ́ àwọn ọkùnrin àwọn ni sáfù wọn ò burú àwọn obìnrin àmọ́ tó bá kọ́kùnrin lọ́ba dé máa lásì òun ó gbé láti wájú so wọ́n mọ̀ wá tó wá sẹ́ ẹni tó bá kẹ́yìn inú àwọn ọkùnrin òun ni ó kù sí ru àárín yìí gẹ́gẹ́ bí anabi wa muhammad sallallahu alayhi wa sallam bí ó sì sọ nínú ọ̀rọ̀ yìí. bákan náà nínú àwọn májẹ̀mú èyí tọrọ mọ obìnrin tó fẹ́ kírun nu mọ́ṣáláṣí òun ni pé allah tarfa asawtaha fi sọláàt tí máa ń kírun lọ́wọ́ obìnrin yìí pariwo kírun kò ní máa ka fáátì àkọ́mọ wa kà jáde kọ́dà kọ́ bá jẹun alẹ́ náà ní báńkì kò ní ṣe é bẹ́ẹ̀ yóò ara máa ke tí ọmọ fúnra rẹ̀ gbọ́ ó lè wá mú yàtọ̀ wá láàrin ìrun ọ̀sán àti talẹ́ níwọ̀nba àmọ́ kò gbọ́dọ̀ jẹ́ kí ó kéke ni kọjá pé ọmọ wa pariwo bọ́kùnrin sí máa pariwo kò gbọ́dọ̀ ṣe é bẹ́ẹ̀ àyàfi tí máa ń bẹ nínú ilé rẹ̀ níbi tó jẹ́ pé wọn àtàwọn ẹlẹ́tọ̀ rẹ̀ nìkan náà ni wọ́n jọ wà níbẹ̀ lóbi jásí pé ní tí ìmáàmù bá parí fáàtì àánú mọ́ṣáláṣí obìnrin ò ní gbóhùn sókè kó fi ṣe áámi gẹ́gẹ́ bí àwa ọkùnrin ṣe máa ń ṣe kọ́dà tí mọ́mú bá ṣe mistake lórí irun bóyá irun tí ọ yẹ kó kí ó ti pé ọ wá tó ń dìde ọ fẹ́ lọ mú mi wá àbọ̀yẹ kó jòkóó ó dìde kò jòkóó àbí ó ṣe mistake níbi ìmọ̀ọ́ka sóra rẹ̀ nínú irun kí ni obìnrin ó ṣe èyí tá a fẹ́ kóbìnrin ó ṣe fúnrú nǹkan báyìí òun náà ní kíkẹ́ ní kọ́kàn ara pàtẹ́wọ́ kọ́ pàtẹ́wọ́ nọ́mà bí yẹn ṣe ń pàtẹ́wọ́ náà ni kọ́ ara pàtẹ́wọ́ kí ìmọ̀ọ́mù fún mà pé ìwọ̀n ti ṣe mistake obìnrin ni wọ́n ní ọ́ pàtẹ́wọ́ ọkùnrin ni wọ́n ní ó ṣe subhanallah léyìí tó wà nínú ìbámu sí àdìsá anábìwá muhammad ti ń bẹ nínú bukhari àti muslim anábì ní atasbihu lirijal wa tasfiku linisa ọkùnrin ni tí nǹkan bá ṣẹlẹ̀ sí ìmọ̀ọ́mù ní orí irun kí ọkùnrin ó ṣe subhanallah kóbìnrin ó ṣe kópa àtẹ́wọ́ ní orí irun eléyìí ni ti ànábì sọ nínú àwọn májẹ̀mú tó tún de obìnrin tí ó lọ mọ́sálásí tí ó lọ kírun òun náà ni pé anton sarifa kọbìnrin rejal kóbìnrin yìí kókò nu mọ́sálásí síwájú káwọn ọkùnrin tó máa kúrò lè aláyùzá imuha rejal kọ́mọ̀bà wàá já pé ní àwọn ọkùnrin ní wọ́n padà máa wá jọ máa èèyàn ni pé wọ́n jọ máa fara gbára lójú ọ̀nà tán bá ń kọjá lọ àbí nígbà tó bá fẹ́ jáde lẹ́nu ilẹ̀kùn mọ́sálásí kọ́mọ̀dé pé ó dọ̀bọ̀ wàá mú àwọn àtọkùnrin papọ̀ tọ̀ tóbìnrin bá ti kírun tán wá ti sálámà sálámà aleikum ó tún ní máa fa tẹ̀síwá àti ẹnu mọ́sálásí má sálámà aleikum wá ti astagafúnla astagafúnla àti tá a máa wí lẹ́yìn astagafúnla ni tó bá ti wí tán ni kí ló kù tó ṣe màtí a máa jáde tiẹ lọ máa jáde tiẹ lọ kókó nu mọ́sálásí so kì í ti pọ́tù wọn á takú kalẹ̀ obìnrin mẹ́wàá jòkó kọ́ra tá a ti mẹ́ni sí pọkùnrin àwọn ìyá alásàlátùnù tọ eléyìí ọba ẹsìn mu rárá rárá ìyá wa umu salama ọwá nínú ẹgbàwọ ọrọ ní àtọdọ rẹ ó ní anna nàbí yasọlọlá àlùwàsálà ó ní òjúṣe ọlọrun ọba àlá kánà ìdá sálàmà nígbà tó bá sálàmà tánu mọsálásí yẹm kòtò fíìmà kánì hìyẹsí rọ ànábì àmà dólà ibi tó ti kírun yọ pẹ díẹ eléyìí lọfà tí àwọn àfáà sọ nínú ọ̀rọ̀ gẹ́gẹ́ bí alimami ibn shahab bó ṣe sọ ó ní ààrí níbi ọ̀rọ̀ tí ààrí àǹfààní nínú ọ̀rọ̀ tí ìyá wa umu salama sọ nípa ànábì yìí pé ànábì ànábì a máa dúró níbi tó ti kírun ni ké láyà ń fòdà máa ń yá ń sọ́rìfò mínà nìsáhì kọ́bùlà àyùdìrí kahunna rìjàl ìyẹn ni pé kọ́mọ̀bà ìyẹn ni pé ànábì ọmọ ṣe kó lè bá ìyẹn ni pé kéèké yàn ìkíni lè yàn fọ́fù máa yàn sọ́rìfò mínà nìsáhì kọ́bùlà àyùdìrí kahunna rìjàl ìyẹn ni pé kó lè rọrùn fún àwọn obìnrin láti tètè kúrò ní kíni nínú mọ́ṣáláṣí kó tó di pé àwọn obìnrin náà àwọn ọkùnrin náà ó sì kíni wọ́n wà á jáde wá sí ìta ìdí nìyẹn tí anabiwa muhammad sallallahu alaihi wasallam ti fi máa ń ṣe eléyìí torí ẹ eléyìí tá à ń sọ láàrin yìí ni pé a pa àwọn obìnrin láṣẹ nígbà tá a máa ń lọ mọ́ṣáláṣí kí wọ́n kọ́fà ara wọn dáadáa kí wọ́n sì jìnnà sí gbogbo àwọn nǹkan tó ṣe bẹ́ẹ̀ kíni tí ó máa wú àwọn fílíǹsì ọkùnrin lẹ̀ nípa wọn wọn gbọ́dọ̀ jìnnà sí ní gbogbo ọ̀nà ní wọn máa ń jáde lọ́ta ni pàápàá jùlọ tí wọn bá ń lọ sí inú mọ́ṣáláṣí kọ́lọ́wọ́n ọba subahana wàtàhálà kọ́mọ́sà ṣe ẹnìkọ̀ọ̀kan wa ní ẹni rí kọ́dẹ̀ sí àwọn obìnrin wa láwọn obìnrin tó ṣe bí kíni wọn ó dùn ó níbi ìtọ́lọ́wọ́n ọba subahana wàtàhálà tó bá pa wọ́n láṣẹ rẹ̀ wọn ò ní sàwọn obìnrin tó ṣe pé kí ni wọ́n máa tako àṣẹ ọlọ́run àbí wọ́n máa jáwọn obìnrin tó láwọn fẹ́ sin lọ́hun tó ń túnmọ̀ wá ṣe ọlọ́run ọba subhanahu wataala ká mọ̀ pé ọlọ́run ọba àlá kóbìnrin kọ̀ọ̀kan mọ̀ pé ọlọ́run ọba àlá tó pa àwọn láṣẹ nípa pé kí òun ọ lọ kírun fún òun ọlọ́run ọba àlá ó sì yọ̀ǹda fóun pé kóun ọ jáde kóun ọ lọ sí mọ́ṣáláṣí òun náà lọ pàṣẹ pé káwọn obìnrin ni ká lo ká kọ́fà ara wa dáadáa ká sì jáde bilhishma pẹ̀lú ìwà ìtẹríba ìwà ìtìjú ká jáde pẹ̀lú àwọn ìwà tí ó jẹ́ pé àní fi dáfìtì náà lẹ̀ sínú ìlú kọlọ̀mbà subhanahu ta'ala kọ́mọ́sà ṣe àwọn obìnrin wa nínú àwọn obìnrin tí wọ́n gba ọ̀nà yìí tí wọ́n fi jáde síta wọ́n lọ mọ́ṣáláṣí ni àbí wọ́n ti ẹ̀ ń jáde káàkiri ní kọlọ̀mọ́sà ṣe ẹnì wa ní ẹni rí wasallallahu ala nabi yina muhammad wa ala alihi wa sahabihi wa sallam. adúpẹ́ fún ọlọ́run bàlá alhamdulilah àti ṣèkí àtìgẹ́fà náà bọ̀ muhammad sọ̀rọ̀lọ́wọ́ àlè wọ̀sẹ́lẹ̀ èyí ni àlàyé nípa àwọn májẹ̀mú tí àwọn obìnrin gbọ́dọ̀ ṣọ́ nígbàkigbà tí wọ́n bá fẹ́ jáde lọ sí mọ́ṣáláṣí ẹ wá rí ẹ̀yin olùtẹ́tí gbọ́ wa ní ọkùnrin ni o àbí ní obìnrin gbogbo àwọn májẹ̀mú yìí ọlọ́run bá àlá wọn gbé kalẹ̀ àyàfi láti dáàbò bo àwa obìnrin ọlọ́run bá àlá kò fẹ́ kò ṣe kó fẹ́ ní lára gẹ́gẹ́ bí bá àlá ṣe sọ láyè kan ní alukẹ́rìm inna Allaha yuridu bikumul yusra wala yuridu bikumul usra dáadájọ́ ọlọ́run bá àlá nǹkan tó gbà lérò fún yín pẹ̀lú àwọn òfin tó gbé kalẹ̀ pẹ̀lú ẹ̀sìn Islam tó mú wá fún yín òun náà ni ìdẹ̀kùn kò ń ṣe ìnira àbí ọlọ́run bá àlá subhanahu wa ta'ala ó ṣe ọ̀rùn fún wa láti lè dúró síbi tí ọlọ́run bá àlá fẹ́ ká sí ká má kọjá àlà ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àbí ọlọ́run bá àlá subhanahu wa ta'ala fún àwọn tí wọ́n ran ètò yìí lọ́wọ́ kí ọlọ́run bá aláàkóbá kún wọn lọ kọ́lọ́run bá ràn wọ́n ṣe nílé ayé yìí àti ní gbangba alkiyama ẹ wá rí àwa tá a bá fẹ́ pe àwọn dèrò wa fún ìbéèrè ẹ jẹ́ ká pe nọ́mbà yìí o oh eight o oh three two four eight zero six one five lẹ́ẹ̀kan sí o oh eight o three two four eight zero six one five èmi náà mọ̀ ìyá yín àbùkọ́dé ìjà asalaamualeykum wa rahmatulahi wa barakatu. Allah wa barakatu. wa barakatu.